ẹ fojú ló ń jẹ ẹ wá wo Mọ́ráyọ̀ tèmi ọ̀kan ṣoṣo lọ́wọ́ òbí ẹ ọ̀kan ṣoṣo lọ́wọ́ òbí ẹ ohun tí a bá so mo wá dà lẹ́yìn ọ̀la wọn o. Ah, lẹ́yìn ọ̀la wọn o. ẹ bí ẹ máa bọ̀ ẹ ló ń jẹ ẹ wá wo Mọ́ráyọ̀ tèmi ọ̀kan ṣoṣo lọ́wọ́ òbí ẹ ọ̀kan ṣoṣo lọ́wọ́ òbí ẹ ohun tí a bá so mo wá dà lẹ́yìn ọ̀la wọn o. àwa òbí ó yẹ kó yẹ wá ọ̀tún lẹ̀kọ́ ilé ọ̀tún lẹ̀kọ́ ìwé tó ń gbé ọmọ débi gíga méjèèjì ló ṣe pàtàkì kákọ́ ọmọ wa kò yẹ kí a fi ẹni ọmọ bá ọ̀la wọn jẹ́ o. ẹ súnmọ́ bí ẹ máa bọ̀ ẹ fojú ló jẹ́ ẹ wá wọ múráyọ̀ tèmi ọ̀kan ṣoṣo lọ́wọ́ òbí ẹ ọ̀kan ṣoṣo lọ́wọ́ òbí ẹ ohun tí a bá sọ mọ́ wa dà lẹ́yìn ọ̀la wọn ò tẹ̀. kí má ọlọ́run ń dun alínú wọ́n ní tí mo bá kọrin kò má láfiwé tí mo bá kọrin kò má láfiwé. olómi yẹn dájá fún mi sí kí ní ìdí ẹ wọ́n gbé yẹn gbé yẹn gbé ẹ̀kọ́ ẹ̀wò tó yẹ̀ ṣe gígan lórí ẹ̀kọ́ dàbí gúmbàì a ẹtú wò. lálọ́ tó búlọ́ọ̀kù báyìí tó bẹ́ẹ̀ pọ̀ ni. tó tó tó. oyè oyè oyè dáhùn dáhùn dáhùn. pẹ̀lẹ́ máa di a. oyè oyè àwọn ẹlẹgbẹ́ sọ ẹgbẹ́ tiwa. Ọlọ́run wọ́n ti máa ń lọ ìṣìṣì ilé ayé mi. mo ṣe tí a máa ní mo ṣe jẹ́jì máa yà á. Àwọn ọmọ ní sábà tí wọ́n lè ṣe ní ìlú òde. Ilé pa gbé lórí. Lórí lórí kò wá ní. Àbúrò pa. Ó lè gbọ́n náà súdìé lọ. Àbúrò ṣe wá kọ ilé ìfà lóṣẹ̀ yẹn náà. Àbúrò yẹn kò jẹ́ ṣiṣẹ́ oṣù. Ẹ bá wálé kọ́ o. Ẹ wọ ẹ̀rọ amáṣẹ́ fúlọ́ọ̀tì amájà gómà tó fọwọ́ kan gbé blọọkì bá fọwọ́ àtọ̀ wọn gbọ́dọ̀ tí wọ́n bá tọ̀lé lẹ́jọ́ àdìyà. ọlọ́run kò wá lọ màá ní kán ra gàrí àti tútù ó ń bọ̀ àbọ̀tẹ̀gbẹ́ kan bẹ́ẹ̀ wà á mú gàrí gbọ́ yàtọ̀ sí àbọ̀. ẹgbẹ́ ti bọ́. lọ làwọn ènìyàn ń bọ̀ wá ọba tó lè má lè sè pẹ̀lú ìjẹ yorùbá tí ń jẹ mi ọgbẹ́ mi ọgbẹ́ mi ọmọ ìlú ọmọ ìlú ọmọ orí lọ ṣe Jésù Kristi àmì ah, ah, Jésù sí i. Àjà ẹ pẹ̀lẹ́ mà ẹ ẹ ẹ sà ẹ pẹ̀lẹ́. Gbogbo àṣà gbára lọ sọ níjọ́ tí mo wá sí bíbà ẹni tí mo bá ń padà bọ̀ kí n mú bá lè mi wá àwọn ni mo wá yìí. ẹ pẹ̀lẹ́ sà ẹ kú ìdí àgbo rẹ ọmọ ń gbàdúrà fún mi ẹ pẹ̀lẹ́ sì láàjìrá máa mi tango lọ. wọn lè ní káwa. bẹ́ẹ̀ni ohun tẹ́lẹ̀ dání kí n sọ fún ìyàwó yẹn ni wípé wọ́n di wọ́n ṣẹ̀ṣẹ̀ sí omi hmm. tó wà nínú ìyàwó yẹn sẹ́ ọ̀run ní kí n sọ fún yín pé ọmọ ológo ni àti pé ọmọ májẹ̀mú ìlérí òdẹ̀ níyẹ̀ bá bàbá májẹ̀mú jẹ́ ó ní ìlérí kò lè yẹ̀ ìlérí kò lè yẹ̀ ìlérí kò lè yẹ̀ káwọn bàbá májẹ̀mú jẹ́ ẹsikísà òun ní kí n sọ fún yín pé ìwásáyé ọmọ yìí yóò ṣe àǹfààní púpọ̀ fún ẹ̀yin àti ìyàwó yín yóò sì gbé ẹ̀yin àti ìyàwó yín lọ síbi gíga. Ah yóò sì mú àtúnṣe tó dájú wá sínú ìdílé níwájú ọba táwọn ọ̀dọ̀ kò jẹ́ nìyọ mo rí pé ẹ jẹ́ ọlọ́kùn nílé yẹn sì láàjà ara kàmbà fìlà ìlàlẹ̀ kàmbà ìgbé ní fẹ́ni tó wí nígbà tí ọlọ́run kò wí amúrí pé ẹ jẹ́ ọlọ́kùn nílé sà ṣùgbọ́n ẹ̀dá ní kí n sọ fún yín pé ohunkóhun kò gbọ́dọ̀ ṣe ẹlẹ́dàá ọmọ yìí ẹlẹ́dàá ọmọ yìí dọwọ́ ẹ̀yìn àti ìyàwó yín nítorí pé kí ni ẹlẹ́dàá rẹ̀ ṣe kókó sẹ́yìn méjèèjì àti pé wíwá sí ayé rẹ̀ yóò jẹ́ ìrọ̀rùn fún ìdílé yìí ẹsikisa ṣùgbọ́n ẹ jẹ́ ọlọ́kùnrin ìbádára ìbásùn kí ẹ gbọ́ ohun tí ẹ̀mí sọ fún mi ṣé rí àwọn àkókò kan ń bẹ nígbà tí ẹ bá bí ọmọ náà tán yóò máa fẹ́ máa wo àwọn ìwà kan àwọn ìjọ̀gbọ̀n tàbí kejì ẹlẹ́dàá ní kí ẹ fi inú dúdú kí ẹ fi fà mọ́ra nítorí pé kí ni a fi ń dán ìgbàgbọ́ yìí wọ̀nà ìbùkún fún ọmọ ọ̀dọ́ tó fi ọgbọ́n ṣiṣẹ́ rẹ̀ jù rẹ̀. ẹ ṣe ṣe ti délẹ̀ àjíǹdàrà ó máa jẹ èmi tẹ́ ń rí mi ṣalágídí o ṣùgbọ́n tí ọ̀rọ̀ bíi kòsókòsó bá ti wọ̀ yìí máa ń sọ̀rọ̀ dára gidi hmm. ṣé bí ọkùnrin ni mí bẹ́ẹ̀ ọkùnrin sì lẹ́yìn náà for the past twelve years since mo ti jáde yunifásitì ẹni pé mo ṣe ẹ wò mí dáadáa ṣe rí àti o àti mú o àti wọṣọ obìnrin ọrùn ọkùnrin ló wà ẹni wa ṣe tán ó tàn mí ó tàn mí ó wá lóun lóyún ṣé àsìkò tí ẹ̀ sọ pé lùmí lóyún ni tẹ́ ẹ bá gbọ́ ẹ̀ ní bá ń pè pásítọ̀ ẹ bá ń wí ṣe rí láti bí ọ̀sẹ̀ mẹ́rin ń sìn mo lè sọ pé bóyá ọ̀sẹ̀ kan nú ẹ̀ bóyá láti jẹun àárọ̀ àsán àti dalẹ̀ dáadáa jọ kájẹ one oh one àbí kájẹ zero zero one bá a ṣe ń ṣe nìyẹn ìyẹn mi kò tí ì tán síbẹ̀ ìbáṣẹ ẹ ti sùúrù ṣé àwa tún gbọ́dọ̀ bímọ náà tán kí wọ́n lọ lékejì pé ẹgbẹ́ yá wa gàrí o ká máa sókè gà ẹ jọ ah. ká wá máa sókè gàrí ọjọ́ mẹ́ta lẹ̀ ká tó lọ máa fún ọmọ sódà bẹ́ẹ̀ ó kúkú sàn ká má jẹ́ kí ọmọ yẹn wáyé ju pé kó wáyé ká fìyà jẹ lọ ìrètí tó pọ̀ máa ń sọkàn láàrẹ̀ olórin kan ló kọ́ ló ní ìrètí tó pọ̀ máa ń fa ìrẹ̀wẹ̀sì. ìrètí ti pẹ́ o ó lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn ìrètí bá fẹ́ pẹ́ jù ó kan ṣáàkù lọ tètè ṣe tèmi dá mi lóhùn lásìkò tí ó yẹ mí. yes ibi tí mo lọ gan nìyẹn ẹ bá mi sọ fún bàbá gọ́ọ̀dù ẹ bá mi sọ fún ẹ fẹ́ nu àṣeyẹ sọ fún pé kó tètè dá mi lóhùn lásìkò tó máa fẹ́ ìrẹ̀wẹ̀sì tí ń pọ̀ jù ló sọ mí di alágídí mi sí alágídí bẹ́ẹ̀ ẹ bá mi sọ fún ta ló lè tún olúwa o kò sí kó sẹ́nìkan òṣèlú fẹ́ tún olúwa o kò sí kó sẹ́yìn kan ó ń kan aṣòro ṣe fún ọlọ́run rí. mo bá a sí. ẹni bá létí gbogbo ohun tí ẹ̀mí ń sọ ohun tá a mú mi rí ni wípé nígbà tí ọmọ yìí bá wá sílé ayé tán ọ̀rọ̀ yẹn wá dàgbé nígbà tí ọlọ́run dá ìkọlọ sóòlù padà tó wá ń ṣe wá bẹni tí làlá. ṣùgbọ́n ìkìlọ̀ tá a ní kí ṣe fún yín wípé ẹ kò gbọ́dọ̀ fi ẹlẹ́dàá ṣe ṣé dẹ́ sọ fún mi pé tí a bá fi ẹkún sùn ayọ̀ la máa fi jí. ẹ mọ oúnjẹ máa kọ mo sọ pé ìwọ ọlọ́run yọ ọwọ́ mi sókè tó wọ́n ṣe ọlọ́run ìkó tó pẹ́ nítorí tó kò bá lọ pẹ́ ayé àṣẹ. ọmọ o ọmọ o ọmọ dára ọmọ o ọmọ o ọmọ àbí ìdùnnú fún wa lọ́mọ tí yóò gbẹ̀yìn àbọ̀rọ̀ mi ò yí ẹni. ṣé ìwọ̀n èyí ti gbàgbọ́ ọ̀rọ̀ tí pátọ̀ sọ ni pátọ̀ sọ wípé a máa bí ọmọ kan tó máa lé gbogbo iṣẹ́ ayé wa ìdánù àbẹ̀tí ilé lòmí ìta tẹ fún lóyún ni ṣé fẹ́ pa mí àná tẹ fẹ́ pa mí mi nìjẹ́ sí mi máa lé yín kiri ni ẹ fi mí lẹ̀ mi. ṣàánú mi o mọ ọdún tó ti ń wáṣẹ́ kiri tí mi kì í. ṣé yóò fẹ́ jìyà kẹ́ tó jọ ọ̀rọ̀ yìí. tọ́lá ni àṣírí ò ní tú kò ní tú kọ̀rọ̀ kò ní tú gbangba ṣàánú mi alàgbà tó sọ̀rọ̀ sọ pé á jìyà tó yìí tí ó mú wa lómi ọ̀kọ́ tó di bá rọmọ bí. ẹwọ ni òrìṣẹ ní tú nígbà oyún bá fẹ́ di bí oṣù mẹ́ta ń sìn wọn ni ká lọ sọ́ọ́sìbítù ká lọ rẹ́jísà fún àtẹnáta tún lù sọ ìṣúrù gbogbo àwọn àrùn kéékèèké kan wà tó máa ń sálábò yín lórí tí máa ṣe. ọlọ́run ti jẹ́ kí àìsàn ṣe mí tí máa fi bí ọmọ ìkòyí sí àrùn tó máa ṣe mí bẹ́ẹ̀ ni mo sọ fún yín tí ọkọ bá gba ọ̀tún kó wáṣẹ́ lọ kí ìyàwó gba òsì kó wáṣẹ́ lọ kọjọ wọlé wá lálẹ́ iṣẹ́ ló ṣe ẹ̀yìn ọmọ o ọmọ o ọmọ àbí ìdúró fún ọlọ́mọ tí ó gbẹ̀yìn tẹ́yìn ṣe ọmọ o ee ọmọ. nítorí oníṣẹ́ ńlá ẹni ọlọ́run bá bù ọ́ bù mí ẹjọ́ ẹlẹ́jọ́ rẹ lọ́rọ̀ níbi tí yín o àdàbà níjà ti yín ẹ ṣeun o ẹjọ́ ẹlẹ́dẹ̀ òbí ti yín o ẹ ṣàánú mi nítorí ọlọ́run o ẹ ṣàánú fàyídà obìnrin alágbé ọ̀tá ló bá ṣe èrú ẹ̀yìn kò lè má yẹra èèyàn ló bá ṣe èrú ẹ̀yìn kò lè má. kò lè má yé rà èèyàn ló bá ṣe irú èyí kò lè má yé jẹ ọ̀tá ló bá ṣe irú èyí kò lè má yé rà ẹ sọnù fọ ìdá obìnrin alágbé ọ̀tá ló bá ṣe irú èyí kò lè má yé rà ẹ sànù mi torí ọlọ́run àkọ́wọ́dábọ̀ níjẹ́ ti yín ẹlẹ́jọ́ ọlọ́rọ̀ ní wọlé tọ̀ yín ẹ ṣe wọn àkóbá àdábọ̀ níjẹ́ ti yín o gbogbo àkólọ yín tó lọ ní ọ̀padà o ọlọ́run ṣàánú yín o ọwọ́ tó fi fún lówó ẹ̀ ní fi gbọ́mọ yín sí ẹ ṣàánú mi ẹ ṣe o ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣàánú mi torí ànábì Muhammad ẹ ṣàánú mi torí oníṣẹ́ ńlá. ní nǹkan tó máa gbé jọ. ọmọ èèyàn kan máa bá ọ̀rọ̀ ọ̀rẹ́ ìdílé báyìí òun bá òṣìṣẹ́ jábọ̀ mi. àtàwọn ọmọ ilé ìjàre gúúsù méjì dé mi tẹ́mi. pàpẹ ní gbèrè pàpẹ ní bú yìí jẹ̀bẹ̀ bẹ́ẹ̀ mi wàhálà tiẹ̀ ni. ramani ẹ lọ jókòó ni ọ̀sẹ̀ tí ń gbẹ já kú òun bẹ́ẹ̀. bàbá bàbá ẹ èmi ti ṣiṣẹ́ lọ́run o má dán ya ayé ni bàbá ṣe ti dán. ẹ wá fèmí sílẹ̀ ìjọ. ọ̀gbẹ́ni kí ló tiẹ̀ máa ń ṣe ẹ̀bà ọ̀pọ̀ gbàlagbà lẹ́yìn tó máa sọ̀rọ̀ yìí. àwọn jẹ́ kejì pẹ́yìn ọ̀gbẹ́ni ibi tó síyàn sí ń sin ọdún kọ́ síbẹ̀ o. bí lágájọ. jáde àlùjọ. kí ló tiẹ̀ máa ń ṣe èèyàn ẹ̀jọ̀ kò dẹ̀ pẹ́ sí tán lọ o. sọ̀rọ̀sọ̀ mo ti bèrè lẹ́ẹ̀kan ọ̀rọ̀ kò lọ jẹun ní pẹ̀lẹ́ kúṣẹ́. Ah, àwọn materials sọ pé o ní ìdí. cement àdínígi dáàbò eh, yẹn bíi tipa mẹ́ta ṣá yẹ̀pẹ̀ náà bíi tipa méjì tẹ̀lébà fi owó díẹ̀ sí díẹ̀ torí àwọn alágbàṣe rẹ̀ sà. ṣé owó aṣọ pé a alágbára Ọlọ́run sà. a alágbára Ọlọ́run kí wàá ti gbé lókè before owó tẹ̀lébà Ọlọ́run. Okay, I will be very grateful. And um, bàbá yẹn kí ni o ti ríṣẹ́ sí. Ah, ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ bàbá yẹn lára mi ọ̀pọ̀lọpọ̀ wọn lára mi. the main is good. bẹ́ẹ̀ yìí ti ẹ gbàdúrà ká kúrò mi tá a máa parí iṣẹ́ sà. ó ti o ṣe pé o is quite ah, nice. bẹ́ẹ̀ ni sà. wọ́n kì í ah. sà. ẹ lẹ́sà o. ẹ ṣeun ó jàre. ẹ kọ́ wẹ̀. tí o bá ti di ọ̀la bíi around eight o'clock àfikún wá sí ọ́fíìsì ẹ̀ ṣùgbọ́n ah, ó máa dókè ló sọ o ó máa dókè ló sọ o mo trust ẹ i will be expecting tomorrow. se kó máa take two three days kó tó parí ẹ̀ kí ni síta wọn ẹ̀ tí wàá mú wa ti mú wọn kó kàn lọ. mi kì í bá ọ̀lẹ́ ṣiṣẹ́ o mi kì í bá ọ̀lẹ́ ṣiṣẹ́ o sórí lè wà lóṣù photocopy mẹ́ta àmúkan tí wọ́n fáìlì chairman àmúkan wá sórí tébù mi tọ́jú ọ̀mà ló mú fún accountant wọ́n fáìlì gbọ́ báyìí láti dà láti jẹ́ kí ló tó yá mú tún mistake bẹ̀rẹ̀. How are you? Báwo báwo ni? Ah, ṣé fáì tí mo mú tí mo fa ìrìn lé? Bẹ́ẹ̀ni, mo wá mo wá sọ́fì ìgbé náà lọ ẹ̀ sí àwọn. Máa ṣe iṣẹ́ bí iṣẹ́ máa ṣe bí iṣẹ́ gbé lọ sọ́fíìsì mi. Wà á wò sí. Ah, ah, Mánéjà, èwo ni ẹ kó sí ẹdún lọ sáìtì mi ni? Okay. Ṣẹ̀rí àwọn ẹnjìnà aláìka máa dàgbà dáadáa káwá sọ́fíìsì rẹ̀ anytime lálẹ́ bẹ̀rẹ̀ sáìtì. And how you enjoy the new office? Uh, ó wà wọlé jẹ́ ìsà. mo kọ́ if Mohammed doesn't go to the mountain mountain will go. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ẹ ẹ ṣàtúntò tẹ ní fẹ́ fún tẹ́lẹ̀ that's right. ẹ mo ti ṣe bọ́jẹ̀tì lórí kí ni kò sáré fún wa yẹn. okay. nígbà tí mo ṣe látòkè délẹ̀ ẹ sọ wọ́n mi gbọ́dọ̀ náà ju one hundred fifty million lọ. one hundred and fifty bẹ́ẹ̀ o lè ṣọ. ẹ sà àti bẹ̀rẹ̀ àtàrí àtòkùn ẹ̀ mo dá lójú kò gbọdọ̀ one fifty million lọ má wá wò ó three hundred million naira la charge wọn. three hundred million. mo charge wọn. ọ̀gá profit wà nìyẹn yóò ṣe kíni kásá ti ṣe ṣe ẹ̀wọ̀n kó ṣe kíni kó dà. in fact tó bá rí bẹ́ẹ̀ tó dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ wà smart ah, in fact wà tó rẹ́rìn. ok kó fún adé fún nìyẹn jẹ́ sáré lọ́fíìsì mo fẹ́ vet file mi. all right kúṣẹ́ pẹ̀lẹ́ kúṣẹ́ pẹ̀lẹ́. Ah, three hundred million. ọlọ́run sọ̀rọ̀ ọ̀gá màá ròyìn ara yín lójú lọ́ọ̀bì. congratulations thank you ayọ̀ wa ò ní dìbàjẹ́. jẹ́ bá rí ohun tó wọ inú òun fẹ́ lọ ṣe ní skul yìí àlè mi jẹ́. wíwá la mọ táwọn ọmọ ní tíátà yìí dà sí ìgboro o gbogbo la ń gbóríṣiríṣi ìròyìn tó jẹ́ pé yìnyín òde ẹ̀dùn sí i lọ́ọ̀ wà bẹ́ẹ̀ ọmọ mi ò ṣe dókítà wà bẹ́ẹ̀ ò lọ kà kí ló wá dé tó jẹ́ tíátà àti pangoro pangoro. ẹ ṣe máa dìá fọkàn balẹ̀ àwọn tíátà ìjọba àtàwọn fi eh, ẹrù ru eyín kiri oníyẹn ìsín àwọn graduates àwọn wọ́n ti ẹ̀ ń gbọ́nà láti wọ́n sí ni torí wọ́n ti mọ impact tí àwọn tíátà yẹn ń kó tó bá ti rí ilé tó dàrú nsìn tí wọ́n bá ti wo fíìmù báyìí ilé yẹn tún tò ní ìyẹn kékeré Fẹlá Aníkúlápó Kútì tí gbogbo ayé mọ̀ yẹn oníkọ́lọ́ ní kó lọ kọ̀ lọ́ọ̀ ni bàbá àtìyẹ ẹ̀ ràn ìgbà tó dọ̀ ló change bí ọmọdé ló ń fẹ́ ṣe music tẹ́lẹ̀ tí mo ra gbogbo àwọn kíní fún ó tún máa change má jẹ́ àwọn fíìmù tó ní ní bá kọ sígi bẹ sí so gbogbo ẹgbẹ ẹgbẹ kókó bá sí. kí ló fi lè kí ló fi lè. àyàfilẹ ah! ayọ̀ ni ayọ̀ ni. ẹ ṣe mo dúpẹ́ má wàá lọ ṣe gbogbo wọn yìí lọ́hùn-ún. mọ́mí don't worry i'll make you proud i swear i love you. <laughs> come come come over to me. ẹ ojo <laughs> ojo bàbá. mọ́mí let's say mo lóyún kan fún yín. ok mo fẹ́ gbọ́. àti fún èmi náà. and ọmọ <laughs> mi. ìyá ni wúrà iyebíye ìgbà kò ṣe fọwọ́ ra ọlọ́yún mi fọ́ṣù mẹ́sàn-án. ó ṣe é káàbọ̀ kalẹ̀ ilé ọkọ mi báyìí ni. ìyá ni wúrà iye tí àkójọ fúnra olóyún mi fèsì ẹ̀sán olóyún àwífọ̀dù ẹ̀ta. three good years. bàjẹ́ ìwà bàbá bèrè ìlú ìyá mi mi ò fọ́. Ṣákì Ṣákì Ṣákì. Ma. Àwọn commissions àti nǹkan tí mo ní kó bá mi rà kí lè jọ rà. Àwọn iṣẹ́ tí mọ́mí mi kì í ṣe ni mo ṣe lọ́wọ́. Kò kí ló kàn ń gbẹ́lu iṣẹ́ tí mọ́mí rẹ̀? Kí ló kàn ń gbẹ́lu iṣẹ́ tí mọ́mí rẹ̀? mo ní kó bá mi ṣe nǹkan ọ̀ bá mi ṣe what kind of rubbish is that. gbogbo àwọn aṣọ tó ní kí bá wọn fò ní ìlú pọ̀ ìgbà tí mo ní kó bá ra provisions ní ọ̀dọ̀ ìjọba sísí lónìí kò ní sí ra provisions ní this idiot ẹ́ mi ní ayé ẹ̀ tí wọ́n tún gbọ́dọ̀ pè ní idiot máa tọ́jú ẹ̀. ó ti tó tó sọ̀rọ̀ ẹ̀. ṣé òun bá a bí. rárá sọ. mọ́mọ́ mi àdìmọ́ pariwo ẹ̀ mọ́mọ́ ẹ̀. irú nọ́ọ̀sẹ̀sì wo ni ẹ ti jẹ gbọ́rú ẹ̀ láyé ẹ̀ irú ọ̀lẹ́ lọ́ra ọlọ́fẹ́ jẹ́ ìwọ kọ́ ló gbọ́dọ̀ skul ọ̀lẹ́ lọ́ra ni mo lè bí ìkọ̀kí sọ́ni mẹ́wàá ni ọmọ ní pé máa ṣe bẹ́ẹ̀ rú làbọ̀ mọ́ ni mo ní kó yẹ máa pariwo mọ́mọ́ What nǹkan lọ sí sukùl ṣé ò lè rà fún ò lè that is not the point the point is if just ní gẹ́ẹ̀ Like láyé like mọ́tò sọ bẹ́ẹ̀ mọ̀. bí wọ́n to gbọ́ wípé kí bẹ́ẹ̀ mọ́ máa ń gbọ́ ojú ẹ̀ pẹ́. ọmọ mi orí iṣẹ́ ìyàwó láyé ọ̀rẹ́. ẹ sọ bẹ́ẹ̀ mọ́ ìyàwó ẹbí ni. olú ọmọ mi fún ṣáàkì olú fún ṣáàkì àbí. ẹ̀wù bẹ̀ ṣe tọ́ tó tó yọ̀ di. ó gbọ́ ọmọ mi lórí. kí ni. dúró náà dúró náà ṣé o ti gbàgbé mi. pé kí ni pé ẹ fẹ́ tọ́ yọkọ̀ kó yọ̀ dín ẹ fẹ́ tọ́ yọkọ̀ kó di mẹ́wàá mọ́ yín lọ́wọ́. torí ṣáàkìsì ló ṣe gbọ́ ọmọ mi lórí síbílẹ̀ torí pé ìwọ ló gba ṣáàkìsì bí àtọmọ ọ̀dọ̀ mo sọ àṣọ ìgbélé mi ló máa lọ. èmi ló máa kúrò nílé mi èmi ni ọmọ ṣáàkì máa kúrò nílé mi ó ní ọmọ mi fún ṣáàkì. ok that's all right that's all right. ṣẹlẹ̀ kẹ́kọ̀ọ́ kó di mẹ́wàá mo ní kó bá mi ra provision àbí àwọn ọmọ tí wọn kọ́ lọ sí school wọ́n bá mi rà ní. òkè sọ̀rọ̀ ó tó má ha ẹ̀ má ha ẹ̀ rárá o mi ìjà pọ́tẹ̀ má ha ẹ̀ rárá o. Ó dára ká máa gbá ọ̀rọ̀ lórí ẹlẹ́dàá ọmọ lè rọ̀gbọ́n lórí bí kò ṣe dára ká tẹ́ ọmọ lákẹ́jọ. àwọn ọmọ ráyè rẹ̀ mọ́mọ́ ilé. dára ká máa bá wọn wí ṣáṣá o. sílẹ̀ sílẹ̀ o Ah, ó ti tó nà án kẹ́mi àbí kí ni wọ́n pè é sẹ́yìn tí kò gbọ́rọ̀ ṣe ti gbọ́ ṣé wọ́n fi ṣí ẹni ìwọ nìkan nínú hostel yìí ìwọ́n wá gbọ́kọ́ lọ́kọ́ káàkiri kí ni problem ẹ òpònú ayírajà. mo ṣe mọ̀ pé boyfriend tèmi máa wá bíbí ọjọ́ tí boyfriend mi bá wá torí mo máa ń rí ẹ bó ṣe máa ń rìn kà tí boyfriend mi àti dé tó máa máa ṣàkọ ẹ wò gbogbo bíútì ẹ yẹn wò máa bẹ ìbàjẹ́ ọlọ́run bá ń gbọ́. ẹjọ ẹjọ ẹjọ ẹ má wẹ̀ mí. ìwẹ̀ láàárọ̀ yìí ẹ̀ ṣe tó ṣe wọ. ẹ ẹ òtítọ́ kí kí tó ṣe òun. Shut up. Fọlákẹ́, I'm highly disappointed. It disappoints me. Ẹ wá bẹ̀rẹ̀ sí ń What is your problem? Ojeda jẹ́ káwọn girls tá a kì these local ras irritating girls Come come and sọ̀rọ̀ sí yan anyhow. God please. No, don't ever kí ni wọ́n tẹ? Kí ni wọ́n kẹ́mi can you shut up? Just shut up. Fọlákẹ́, jeez. Kẹ́mi, ṣé mo pọ̀ wá at fault? I know this is what you do bẹ́ẹ̀ náà the other time ti ti. okay let's just go inside mẹ́ka wọlé. ẹ wà àwọn ọmọ tá a rán ní ilé ìwé òwò tí wọ́n wá ń gbé igbá ìrégbè ìyà òbí lórí àwọn ọmọ wọ̀nyí o bóyá ni kò ní já sásán o. èmi ò máa ń láìka tí mo bá rú ọ̀rọ̀ ibi tiẹ̀ adé ń bá ẹ sọ̀rọ̀ òun ṣe gángangan ṣé tábájọ́ rẹ̀ à lè so tọ̀rọ̀ fúnra wa ni tábà lè so tọ̀rọ̀ fúnra wa kì í ṣọ̀rẹ́ ó dé ń bá ẹ sọ èmi ò kí bárò àwọn èèyàn bẹ́ẹ̀ rìn o tó bá mọ̀ pé ò lè ṣe nǹkan kan fún un wàá dẹ̀ rọra ṣe kí nìyẹn wàá sọ fún un kó ṣe pé kó wá embarrass ẹ kọ àbí kó máa pariwo mọ́ láàárín àwọn èrò it's wrong kémi for crying out loud how many times ma sọ fún kúmi pé mi ò lè help ẹ tí kúmi bá fẹ́ ra toothbrush ó máa bá mi tó bá fẹ́ ra toothpaste ó máa bá mi èmi kọ́ ni mo bí kúmi àtọ́ we are not related in any way kó fi mí sílẹ̀. ní sùúrù o bọ́bọ́ yìí sọ fún ẹ ó ní ara dáàdi òun ò yá nígbà tó súnmọ́ pé òun ò lè ṣe fún rọra pé wàá sọ fún kò dìgbà tó bá embarrass ẹ̀ náà ṣé dandan ni kò sọ̀rọ̀ sí ni. ó mọ nǹkan nínú gbogbo àwa táwa ní yàrá yẹn ìwọ ló hungry jù o ò dẹ̀ boyfriend o ò rọ́kùnrin tó sẹ̀ wáì tó ṣe máa date kún mi. má bẹ̀rẹ̀ Olúmọ̀ráyọ̀ kí ló ń ṣe kí ni problem ẹ̀ everybody dẹ̀ ń bá ìṣòro látàárọ̀ ó dẹ̀ ń sọ pé hmm, kíní kan kíní kan o lè help o lè ṣe gbà o lè ṣàwọ́ kí ló ń ṣe ẹnu kí lájọ́ ẹ̀ fún tá a bá lè bá ìṣòro àdẹ̀ ń bá ìṣòro òdẹ̀ yóò dẹ̀ ó dẹ̀ pa sókè bí tẹ̀yẹ. ẹ jọ ta ló sọ̀rọ̀ sí i. èmi ni mo sọ̀rọ̀. ìwọ you are not my friend o kì í ṣe ọ̀rẹ́ mi èmi àtẹ àsìn kálíbà kan náà a kì í ṣọ̀rẹ́ mi ò don't ever put your mouth sínú ọ̀rọ̀ mi is that clear? Eh? tó bá ti fẹ́ rí ẹ wọn ò ní fẹ́ fún ẹ máa kí ló dé ó sú mi ọlọ́run ó sú mi. sùúrù lọ wọn gbà ṣá máa gbàgbé pé a níṣẹ́ ní fẹ́rù club. ó mọ fọ́ òkú. and course nancy e, lẹ́bù tàdé kò ní ṣe lẹ́bù tí ọlọ́sí ṣe fẹ́ tó mi. ó sú mi kárí pé mo lọ ó ṣe ló ṣe ń bí kí change course tó mo tẹ̀ ẹ́ mo ìtàn lẹ́jọ́. o lè change course ṣe ah, change lórí mohammed ọsọ dizaino ọsọ kí ló ṣe ṣe jẹ́ sí. ẹ wà pa ẹ fashion. ẹ yọ fún wa lọ́sọ̀ yìí ó ga ọ. máyọ̀ ara. ó mi mọ̀ wọ́n wà ń bẹ wọn àtàwọn ọ̀rẹ́ mi. máyọ̀ kẹ́mi everybody wọ́n wà nílé bẹ́ẹ̀ oṣù àwọn àtàwọn girls ẹ̀ṣá. bẹ́ẹ̀ ẹni ọ mohammed já àwọn ọmọ ẹ̀lẹ́ sí wọn. lẹ́tún já wa sí o lẹ́tún fẹ́ já wa sí o ọmọ dán já ẹsẹ̀ kí ló tún wá fún. bẹ́tà ọjọ́ rẹ lójú gan. really. ẹ láyọ̀ mo ráyọ̀ èmi sọ fún mi. má mi bá rú ọ̀rẹ́ tiẹ̀ yìí mo sọ tèmi mother christmas. kemi can you just let me be kí ló ní sẹ́kì gbogbo yẹn ẹ̀kọ́ you people are just nagging me kí ló kọ anybody why why why why you people stress me kí ló dé fún mi problem kí I? dé i'm not related to him kò kí n ṣọmọ yàrá. láyọ̀ láyọ̀ rẹ̀ mi. it's not like kò kò kò ń ṣe bẹ́ẹ̀ jàre kún mi ó wá bá mi ó lóun need help mi mo the sọ me mi ò lè ṣe tó bá fẹ́ ra bathroom slippers ó máa bá mi ni èmi dẹ̀ kọ́ ni mo bí gbogbo àwọn ọ̀rẹ́ mi wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí nag Morayo. Mọ́ráyọ̀ kún mi Mọ́ráyọ̀ kún mi more than twenty six twenty five times You can't pause ti sùn mi I don't understand me. My kó tó ṣe láàrin mi every time I want to campus I'm out àmà rìn lọ àgbàgbé àwọn ìjọjú sí ẹ àmà bèrè lè bèrè lọ báwo ló yẹ jẹ ó dẹ̀ kí n understand kó You're ṣe láàrin oh no kò sí anything láàrin wa o ó kàn pester life mi ni. you know i can't cheat on you i love you. kò tẹ̀ ní kí n jókòó. má bínú ti rẹ̀ ní ọjọ́ lọ́wọ́ dá wa sí báyìí. so kí ló wá ń ṣẹlẹ̀ báyìí Mohammed. ọmọ pàtí wà lẹ́nu. o ṣí ọ. ṣùgbọ́n tó bá sì lè jẹ́ off campus yẹn máa gbórí wọlé ni òkè máa fẹ́ràn àwọn kan bẹ́ẹ̀ ọmọ off campus ilé ó lè máa hit gan. ẹ ẹ so kí ló wá ń ṣẹlẹ̀ báyìí. tó bá ti mọ̀ pé tí girls bá ti pọ̀ ní party àwọn guys máa flow kò dẹ̀ ní sí wàhálà. ilé ijó wà lónìí ṣó yẹn lálẹ́ àní láti lọ. Um, um, mo máa lọ mo kò ní ìdá tí lọ sọ fún àwọn ará ilé mi nítorí mi ìgbéyàwó máa fẹ́ lọ. ṣé torí nǹkan tẹ́ ẹ ra fún àtàwọn máa dá sọ̀rọ̀ tí kàn wọ́n. yàrá sẹ́ẹ̀tì rẹ̀. ẹ̀yà gbé mi mú ẹsẹ̀. àwọn òkè mi dáadáa. Pẹ̀lú. Pẹ̀lú ẹ pẹ̀lẹ́. Ah. ẹ ṣeun wá ẹ kú ọ̀rọ̀ bí o ẹ kú gbogbo ìgbà ẹ pẹ̀lẹ́ ẹ̀gbọ́n mi. ẹ jókòó ẹ jókòó ẹ jókòó bẹ́ẹ̀. gbogbo ọyọ mi ẹ gbórí ilé mi lẹ́sẹ̀ náà ah. ẹ gbórí ilé mi lẹ́sẹ̀ ẹ tíra ẹ̀ka yí báyìí ẹ gbórí ilé mi lẹ́sẹ̀ ẹ rọra ẹ rọra ẹ rọra ẹ pẹ̀lẹ́ ṣé ti wà ó kéré yìí abẹ́fẹ́ tún kọ́ ni ẹ̀gbọ́n mi mo dẹ̀ ń sọ mo ń sọ mo ní kẹ́jẹ́ máa gbé yín lọ nítorí ọlọ́run <laughs> bóyá tá a bá délé wọn á rí nǹkan kan ṣe sí ẹ ṣàánú mi. àríkẹ́ àríkẹ́. mo dá yín lóhùn. láàmì tọ́jú kún mi àti ìyá ẹ̀. sọ̀rọ̀ kún mi là ń sọ ẹ̀yẹ́ ẹ̀gbọ́n mi kó sí tó máa ṣa ọmọ yẹn fa ọmọ ilé jù máa gbé yín lé. Ah, ìyá mi ẹ wọ ẹ bá mi bá wọn sọ gómìnkọ gómìnkọ ló ṣàmùbá wọn dára wọn bá yá kó mi máa wọlé dènà. bí ò bá yé ìyá ẹ yẹ kó lè yé wọn. ẹ̀gbọ́n mi kọ́kọ́ yé mi ah. ìkọ́kọ́ yé mi ojú iná ṣẹ́gun sí ojú iná dẹ̀ máa jẹ́ ìkọ́kọ́ yé mi ìkọ́kọ́ yé mi ọ̀rọ̀ bá mi sọ̀sọ̀ kú sọ. ẹ̀gbọ́n mi ẹja máa nà o ẹ̀gbọ́n mi ẹja nà lé o. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi bẹ̀rẹ̀ lọ. ọ̀rọ̀ ìtẹ̀yẹ mọ́ ìfẹ́ àmọ́ ọmọ ọkọ tí mo ṣe fún kẹ̀ mí ìrora stand ọ̀daràn ọ̀rẹ́ mi gan mo ti lọ mo ti gẹ́ra àwọn. ọ̀rọ̀ wọn mo gbà ẹ̀gbọ́n mi kò dá báyìí kò dá báyìí ẹ̀gbọ́n mi. kò jẹ́ báyìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni yìí tààyà ọtí. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi. ayọ̀ ọ̀pọ̀ mi o. ọgọ́dọ̀ ẹ̀jọ̀ torí jẹ́ ẹ̀jọ̀ torí ọ̀dọ́. ìyá akúnmi ìyá akúnmi ah, ah. ó tu ọ gẹ́ ó ti tu. ọ àló tú ọ kí n ronú tó kóra rẹ sí báyìí nítòsẹlẹ sáà ti ṣẹlẹ̀. ẹ wo gbogbo tí ọba ti ṣẹlẹ̀ láyé yìí kò sì ní dọ́gbọ́n sí. àti wípé ọjọ́ àlá lójú ẹni ọjọ́ bákan lójú ẹni ojú wa ti dá sí pé ó kú ni kì í ṣe pọ́nrájò ọgbọ́n mo fẹ́ kó fọkàn rẹ̀ balẹ̀ kó gbàgbé lórí ẹ̀ kó máa ké sọ́lọ́run nígbà mẹ́wàá mẹ́wàá ojoojúmọ́ náà ni mo máa ń bá wọn sọ pé kó gbàgbé ẹ̀kọ́ gbàgbé ìṣọ́jà àrántí nǹkan tó ṣẹlẹ̀ sánà bí àyùbá náà lọ́jọ́ ọjọ́ sí. a lè sọ pé àwọn ò ní gbàgbé pé àwọn ò ní fi ọkọ̀ àwọn gan ojoojúmọ́ dẹ̀ ló máa ń ronú ojoojúmọ́ náà ló máa ń ronú. wo àwọn onírọ́rẹ̀ kúnnú ilé ìmọ̀ o o ti gbọ́. sọ yẹ kó jẹ́ pé òun ní pàrọwà fún ọ tó ọmọ kò tọ́ wà àbọ̀gbọ́ tẹ omi sára kó jẹun tó dáa kó fọkàn ara rẹ balẹ̀ àbọ̀ ọ̀gbọ́ ọlọ́run ó dùn ó tì ọ́ o ọlọ́run ò ní fi ọ́ lẹ́ńgbà kọ̀ọ̀kan èyí tèmi wá rí ọ sínú. káàdì ẹ̀ máa dúpẹ́ ni ọlọ́run gangan ti sọ fúnra rẹ̀ ó sọ fóun lọ́ba alápàdúpẹ́ pé gbogbo ohun tóun bá ṣe láyé yìí ká ṣáà máa dúpẹ́ ni a lè ń dúpẹ́ káwọn náà dẹ̀ máa dúpẹ́ ló kù báyìí. ó ṣe sọ̀rọ̀ ọlọ́gbọ́n báyìí ní sìn. ọ̀rọ̀ ah. ẹ̀ tiẹ̀ jọ ń lójú lónìí ọ̀rọ̀ rẹ̀ jọ ń lójú ẹ ṣe mo dúpẹ́ nípa ẹ̀gbọ́n yòókù ẹ yòókù ẹ yòókù ẹ ṣe ayọ̀ǹda ayọ̀ǹda yòókù ayọ̀ǹda. mo dúpẹ́ lọ́wọ́ yẹn kó àdúró tì ẹ kó gba gbogbo ẹ̀yin náà mọ gbogbo nǹkan tí ọmọ yín ní nígbà tó wà láyé kò sí ìtí òṣà ìhàn sí ọkọ mi gbogbo àwọn nǹkan tọkọ mi ní ìgbà tá àìsàn dé ọ̀pọ̀lọpọ̀ láta pé ká lè fi ṣe àìsàn yẹn bóyá ara jẹ́ yá kó tó di pọ́lọ́jọ́ dé ṣùgbọ́n ìwọ̀nba tó kù lẹ̀ mo wá fẹ́ bẹ̀yìn kẹjọ kẹ bá mi bá kù mi sọ̀rọ̀ kó lè mójútó àwọn nǹkan tó kù lẹ̀ kó má bàjẹ́ kó náà mọ̀ pé òun ti dọkùnrin kó dúró gẹ́gẹ́ bíi baálélé kó mú bísíǹsì dáadáa kó má jù ú bàjẹ́ ẹ̀jọ̀ ẹ bá mi bá sọ̀rọ̀ ẹ̀jọ̀. sóòrí tó ní kún mi tó sọ̀hún ajẹ́pẹ́rẹ́ mi tún kẹ̀ẹ̀kan bì mu ní weekend wọ́n wà bì ọ́ wà pé kún mi kalẹ̀ á pè ṣé ìwọ ráyè ní weekend. Ah, kò sígbà ìgbà ó lẹ pè mí tí mi ò dá. gbọ́ngàn. Eh, ìgbà tí ìdíníṣẹ́ náà ojoojúmọ́ mo fi ń pààrà bí. yóò wá dúró sàárín wa àgbàlagbà ní mọ́ bọ́mọ èké sọ̀rọ̀ wípé bí ó ṣe wùwà ní bọ́mọ èké ò lè má fẹ́ sí ẹsẹ̀ gbé àbọ̀ ọ̀gbọ́ mójútó nǹkan bàbá rẹ o lágbára ọlọ́run kò sì ní sí ẹsẹ̀ gbé ní sí wàwù gbogbo ìgbà tó ń jẹ rẹ bá wá di báyìí asẹ́ni lórí òní sí ọdún gbọ́mọgbọ́mọ ò ní gbé lọ́mọ lọ. kí ni mo wí ṣe báyìí ìwọ náà mọ̀ tó bá ti rẹ́gbọ́n mi wọ́n á bá sọ̀rọ̀ ó dẹ̀ di dandan á gbọ́ lágbára ọlọ́run ojú ẹ̀ báyìí wàá fi rí ọmọ ẹ̀ ẹ̀yìn ẹ̀ báyìí wàá fi pọn ọmọ ẹ̀. ọlọ́run á dúró tí èso gba aya mi ọlọ́run kò ṣẹ́rù ẹ̀ ìyá aya mi á gbé ṣe Mùráyọ̀ kókó sọ sí mi lọ́kàn sàn. kí ni ṣé nípa assignment wa. ẹnu bá ẹ sọ̀rọ̀ assignment ọjọ́ ẹ̀fọ́ assignment le, ẹnu bá ẹ sọ̀rọ̀ assignment. Mùráyọ̀ a nígbà tí mi àti Fọlákẹ́ ń bọ̀ láti classroom lọ́sàn-án yìí wọ́n ní pé ọ̀yàn sọ káàkiri náà ni ò pé dáàdì kùn mí kú ṣé lóòótọ́ ni. so so nítorí ẹ̀ ni ẹ ṣe jókòó bíi pé you got better things to say how's that my business. kẹ́mi kẹ́mi ṣe o sọ pé bàbá Kúnmi kú àbí kí ló ṣẹlẹ̀ àbí o ń fi tẹ́ǹdì àbí o fẹ́ sọ fún wa àbí kí ló dé. actually nǹkan tí mi try àti sọ ni pé at least ó yẹ kí Mọ́láyọ̀ lè sọ fún wa so that a lè lọ bá wọn kẹ́dùn ìná kó ṣe pé káwá gbọ́n ta lẹ́yìn ìgbà tó rẹ wá jẹ́ ọ̀rẹ́ ẹ̀. listen kò ń ṣe business mi tí bàbá kú mi bá kú in fact bàbá ẹ̀ nìkan kọ́ ni kó kú kí yẹ kú kó gan kú tẹ̀lé RIP to all of them come rest in peace it is none of my business. Murayo fáyọ̀ ní sùúrù kí ni bọ̀bọ̀ yìí ṣe fún ẹ for crying out kí ló ṣe fún okùn ọ̀hẹ́ tẹ̀ kí ló dé kí ló ṣe fún ẹ òkí lè tẹ̀ kí ló dé wọn ní bàbá èèyàn kú and all you could say is um, odo kẹ́ bóyá bàbá ẹ̀ kú. àmì ìdájú kan wá tiẹ̀ jẹ́ pé ẹ̀hìn tara yín kó wá ṣe pé kẹ́hìn tara yín débi pé ọ̀rọ̀ kíyàn kan kú kíyàn má lè lọ show sympathy sí mo fọlọ́run má ever sọ̀rọ̀ sí mi like that i get irritated. èmi àti ẹ a kì You're not my friend mo mọ̀ ẹ́ rí ni a kì í ṣe ọ̀rẹ́ over why this kumi issue ṣé go pé ọ̀rọ̀ kumi yìí ó ti fẹ́ fàjà láàrin mi àti sweet ni láàrin ati deji? dèjì ọ̀rọ̀ kumi dẹ̀ ti fàjà láàrin mi àti nínú yàrá ẹ̀ you no even just let me be kò sí ìwà tó kàn pẹ̀lú kumi let him die let his father die anybody wey wan fẹ́ kú nílé wọn let them die i'm not related to him please tí a bá ní any good thing láti ṣe pẹ̀lú life yín because mo wá rí pé àwọn tó ran yín wá sí wọ́n ran yín wá pé kẹrẹ wá máa ṣe gbẹ̀gbọ̀ you guys should just let me be is that the exam is to. tí wọ́n wá ń gbé igbá ìrégbè òbí lórí àwọn ọmọ wọ̀nyí o bóyá ni kò ní já sásán o. èmi olórí ẹbí àti ìyá àbúrẹ́mọ̀ àtàláre àtìyẹ́ ẹ̀ àtijọ́ ṣe pàdé àbọ̀ ọ̀gbọ́n mi lórí ọ̀rọ̀ rẹ inú mi sì dùn wípé ọjọ́ pé ìwọ náà ráyè ọ̀rọ̀ tá a fẹ́ bọ́ sọ pọ̀ ọ̀rọ̀ pété báyìí ni lórí ọ̀rọ̀ ogun bàbá rẹ sọmọ pé ẹ pé méjì ẹ pé mẹ́ta mo fẹ́ kó o mójútó àbọ̀ ọ̀gbọ́ gbogbo àwọn kọ́ńbìnì tó ní pátápátá n ò fẹ́ kíkan kó ojú àdó rẹ̀yìn bẹ́ẹ̀. gbogbo àwọn fáìlì tí a ní akọ nǹkan sí. àwọn dọ́kúmẹ̀ntì. àwọn dọ́kúmẹ̀ntì. ṣe dọ́kúmẹ̀ntì àwọn dọ́kúmẹ̀ntì. dákun torí ọlọ́run dákun torí ọlọ́run Èdùmàrè ò ní sí ọlọ́mọ àlè. ọ̀rọ̀ mi ò jù bá ń lọ. èmi gan-an mo yín padà bọ̀ tí màá bẹ́ẹ̀ sọ ohun tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ ọlọ́run á dẹ̀ wá dúró tiẹ̀ ọlọ́run ò ní ṣe ẹ́ lárugún ẹlẹ́dàá ẹ̀gbọ́n mi á dúró tiẹ̀ o wàá ṣàṣe wàá ṣàṣeyọrí. àmín. ẹyẹ yẹn tẹ fílẹ̀ ṣé mà pé láti jẹ́ tí mo ti ń ṣe bọ̀dẹ́ mi ò ná rí ẹ mọ̀ pé mi ò ná rí í tábà bí èrè ìwọ jẹ́ kí iléeṣẹ́ bàjẹ́ máa ń ná ẹ you don't start in your left. no. I start me. I, I want you, want that. Ẹ̀fọ́ mi òyìnbó wò lẹ́yìn náà tún fẹ́ bẹ́ẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ẹ̀ kí ni yọ̀nà. Ẹ wò ẹ fò òyìnbó. Ṣé èmi náà rí ni? Bó o ṣe tí mo ṣe lórí yìí, ṣé èmi dán ọ no, kí n nà ọ rí? Màá ná ẹ̀ lákẹ́ wá <laughs> ẹ ṣe dáadáa tí mo mọ̀ mo promise yín pé èmi náà ò ní disappoint yín then wo pápá ṣe dáàdì máa mójútó bó yẹ kí mójútó then lastly tí n bá ní ìdàwọn ìrànlọ́wọ́ àbí advice Mama mi sọ pé mo yọjú sí lóòrèkóòrè eh, eh. so ẹ ṣe fún mi. orí àwọn bàbá mi ò ní jẹ́ ọ̀dà mọ́ yóò dà fún ọ yóò dà fún ọ. o ní fifty naira lọ́wọ́ mẹ́. mo disappoint mi ni. jókòó ah. ìwọ ń tọrọ fifty naira lọ́rẹ̀ ó tọrọ fifty naira ṣé bí ọ̀sán pọ̀ ọ̀nà nísìn tó kó kùkù bò ẹni èèyàn bá nà sẹ́yìn àmọ́ tọrọ owó lọ rẹ̀. ọmọ àlè. ẹ ẹ ẹ ẹ bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ tẹ̀lé lọ́dẹ̀ mi. lọ́wọ́ fún dádì ẹ̀. mọ́tò Murayo rí nà. wọ́n bọ́ ìkí ló tún kún ẹ̀ pẹ̀lú Murayo ló tún kún ẹ̀ pẹ̀lú Murayo. ẹ mọ́tò ẹ̀ ní sẹ́wọ́n ló máa kó sídìí síbí kí n ká ṣe sí yẹn. How many times you must máa sọ fún ẹ pé kó yé anywhere to bá ti Yes, Speak to the fingers. I've told you times with that number. Kumi, let's face it, èmi àti ẹ, a kì í ṣe calibre We are not of the same setting. Murayo, take everything you know. Kúrò kọ́ má bá mi me, mọ́. Murayo, má bẹ̀ my máa gbàlejò bẹ́ẹ̀ yẹn. Wọ́n ló sọ̀rọ̀ sí àpò. You need that to find this because you're too local and rash for my life. Bọ̀mọ́ráyọ̀. ó ní láti gbá bọ̀mọ́ rẹ̀ nítorí. You want to follow me? Get into the car. ìyá ẹpẹ̀lẹ́ ẹpẹ̀lẹ́ ṣe gbọ́ dókítà ní pẹ́ wá sí bíbá wọn fún ọ ní injection wọn ò dẹ̀ ní like láti bá àwọn visitors ní bíbá. ẹ èmi gan náà mo kàn lè sáré fún ọ̀rọ̀ kékeré. all right ẹ má pẹ́ o. excuse me. ẹ kú mi èmi ti fẹ́ máa lọ a ní practical dance drama nírọ̀lẹ́ but tó bá di lọ́la èmi àtàwọn group member máa wẹ̀ ṣó ti bọ́. ẹ uk ẹ ti kẹsẹ ti bọ ó dàbọ̀. mo kàwé léètì ní lánàá so mi bọ́tà àwọn guys kan kan strike mi so lílajú tí máa lajú. so uk ló ṣe àṣọ ẹ eh, dixie ló ṣe fún mi pé òun ló mọ hospital. Hmm, ìgbà tí mi wọ́n bó àwọ̀ sad ó ti yẹ mi ìmọ̀ ọkọ tí mo lè ṣe òun kàn ń rush down bó ń bà yín ni igun kò ti kọ́ wọ́ ẹ̀ ọ̀sẹ̀ náà. but àwọn ohun mi ò ti ẹ̀ rájú ní ẹ̀kọ́ kan báyìí àti from nowhere ṣá. Deji ni mo suspect. possible na báwo máa sọ pé suspect Deji o ò lè conclude bẹ́ẹ̀ náà ṣé ah, ìgbà tí òṣèlú ń gbẹ́ from nowhere igi bá ibo abẹ lẹ́yìn báwo ló máa ṣe kó suspect igi ló mọ nǹkan tó ṣẹlẹ̀ sórí as a union leader ṣe o stand mi ní fẹ́ ká fà kínní àbúrò mi yìí so nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé èmi àtàwọn students tó kù tó bá ti di ọ̀la ẹ̀ ẹ̀ máa wẹ̀ bọ̀ láti rọ̀lẹ́ ìlú understand àwọn bẹ̀rẹ̀ sí ṣe investigation lórí ẹ̀ máa stress ara ẹ̀ o ṣùgbọ́n just take care of yourself job tó mi ní fẹ́ kọ́ wá sí ìgbà pẹ̀lú kí take care of it ṣùgbọ́n nira. I I'm just emptiness inside my soul And you see my nameness start to show And God knows I can't take it i got the number for you going to do And I'm so glad I see you I want you to love me Because mo imagine kí ọ̀pá dry station, Ben, could dẹ̀ jáde without problems for the matter fact pé wọ́n jẹ́ dán ní àárín àwọn other boys wọ́n yìí pass through it successfully ah thank god ọmọ mi mo wish kí mi náà pass out bẹ́ẹ̀ honestly. ẹ <laughs> eh, láṣìṣe ọlọ́run tẹ náà máa ṣojú gbogbo ilé máa ṣàṣeyọrí iṣu yín á wá jìnnà fèmí àti bàbá yín jẹ wọn ní fẹ́ẹ́ kẹ́ni ṣàwátì. màmá dèjì tea. My dear, come on, how's your mom? Hello, mommy. Welcome. Oríire náà. Thank you, sweetheart. Ọ̀rẹ́lá kún sọ lọ́wọ́ sí. Àbúrò ní kó ṣàwọn kóun náà dàbí ẹ̀mọ́ láṣẹ Ọlọ́run. Òun náà ti dàbí ẹlẹ́sẹ̀ kẹsẹ̀. Ẹ ṣe máa truly mommy, it is not easy, you know. I know. At the past few station, by You understand? Eh? it takes time, you know. At the past few an right? And you it's not easy ṣé mo yẹ pé mo máa ń tẹ̀lé wẹ̀ that was school mama ṣọ́ ẹ you. are careful Robbie but now you are on your own mo fi ọlọ́run bẹ ayọ̀ rẹ kó package ara ẹ bí mo ṣe jáde successfully you. náà jáde bẹ́ẹ̀ láyé àti àlàáfíà. Mádèjì congratulations congratulations. How are you welcome? How are you? Thank God. Uh, Don, I'm impressed you've made me proud all the way uh, but mind you eh, earring tó wá fi sétí yẹn eh, bọ́ọ̀bọ́ọ̀bọ́ọ̀bọ́ ọkùnrin kì í wọ earring owó ṣe dán mọ́ ó ti di ọkùnrin sìn you are responsible man sìn and may well say you are going to be one of my managers in my office. ọkàn <laughs> you know I usually wear yours. office mo ti èmi àti Mr. Bangoshe Baba Murayo mm. we were discussing about ọ̀túnla ní graduation ceremony àwọn ọmọ wa. <laughs> <laughs> Eh, <laughs> eh, at first mo kọ́kọ́ rò báyìí wípé bóyá kí ká ká ká chata bí Mr. Biggs àti àbí àmì eh, snacks tàbí kó ṣe rice tàbí àtìpá àwọn olókùn kì í fi tọ́ ẹ létí o gbígbá ìwọ̀n tún lè ní àbá mímọ́ ìgbé kó wá kó àwọn aáyán àti <laughs> àwọn sójà tó yẹ kó bá kó ọbọ mi. o ti rẹ́ẹ̀dì pa. Ah! sọ fún mi mo gbọ́. Ah! èmi ni at least mo ṣì ń gbò báyìí pé bíi five bags of rice tó ṣì wà lé mi mo lè ah! sọ rẹ́ sí àìmọ̀ ó ní ha. ó ti o. kí ni kí n wí fáwọn ọ̀rẹ́ mi then kí n fẹ́ sọ fáwọn club mi. mo jẹ́rìí ìyàwó tí mo ní mo ń báyàn you are great. I'm more than great. and you are great. o ṣe o yàwó mi mo great. by the time sẹ́yìn náà di one of the GM of the company. ẹ ẹ o lè ti jẹ ẹ manager wa kọ́ bẹ̀rẹ̀ lórí manager náà o ti di GM mo ń gbọ́ ẹ. ọmọ mi ti ń fọ́. excuse me daddy murayo daddy ń try láti o mọ̀ kó tó ń sọ mo ti mọ ó ti tó ó ti tó má bọ̀rọ̀ ṣe bí ó di mo mọ bí tó ń lọ kò sanction ẹ̀ ẹ fẹ́ fi dúra wọn ni. nígbà tí bàbá yìí ti jẹ́ ọ̀rẹ́ mi oh tí ìwọ jẹ́ ọmọ mi tóun náà lẹ́jọ́ mi táwọn méjì bá yóò ti dọ̀hún náà nìyẹn kí mo ráyọ̀ máa gbá yín kó máa gbá yín kó máa lọ kó máa lọ. fine. báwo ṣe wà pa. mo wà o ṣé ìwọ ló ní mọ́tò yìí. èmi lọ́lọ́run jogún ẹ̀ fún. Eh? <laughs> ó ti di big boy tán o. Ah, ah. Eh, ó mà tún lo gold chain. <laughs> èlò ń ta nà èlò ń ta. <laughs> Eh, big boy wọ́n ṣe ni màá sọ bẹ́ẹ̀. kí ló wá ṣe mí mi kàn ń rìn kọjá ni mo ní kí n ra nǹkan tí mo gbàgbé àti rà lọ́jà ni. anyway èmi náà máa ra food stuff bíi tó bó nice. demonstrate àti wọ gbówó lọ because ní àbáyé bí ni mo ń gbé. <laughs> mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀mí rẹ̀ mọ̀ bóyá o lè fún mi òye ẹ̀ actually mi mind àti gba address ilé ẹ̀ you know maybe one of these days kí n kàn wá visit ẹ̀. kẹ́mi fọ́nìṣà so address lèmi ni wàá gbé bí kinní kan yẹn. mo ní láti card mi but the most important thing ni pé bá tó wá kò pè mí busy gan nowadays. ok màá pè one of these days ok. màá appreciate it. ṣe lera. ó dàbọ̀. tẹ́lẹ́tẹ̀ sílé àmọ́ pẹ́lẹ́tẹ̀ ni wọ́n sílé pàdú lùkà ṣébi tó yẹ kéle wà lélẹ̀ ni ẹ èèyàn la filẹ̀ sí nílé lùkà. what is wrong with you kí ló ń ṣe ẹ́ these days tí má gbé bá wà nínú ìrìn àgbẹ̀ tí má bá wà wà nínú ìrìn àgbẹ̀ kí ló ń ṣe ẹ́. tó bá gbé bá tí mo lò mọ̀ pé tó gbé àwọn tí mo lò mọ̀ pé. Do you understand? Nonsense. mo ráyọ̀ tèmi ọmọ aláyọ̀ yunifásitì kejì ló wà yíyọ ilé ọkọ ilé ẹ̀kọ́ méjì méjì tó tó máa gbà ó. agbára agbára Mm. Yes, who's that? Hello. Tell me. How are you? Báwo ṣe wà pa? Báwo lè ti jẹ́ rárá? Báwo ń jókòó? Thank you. Yeah. so, ọ̀dọ̀ ẹni bí? Mm, anyway, everything you manage for now. You're not doing bad for yourself. Anyway, I have to see that. So, báwo lè ti ẹ eh, a dúpẹ́ lọ́dọ̀ náà. kí ni mo fẹ́ ọbẹ̀ báyìí. Ah, anything soft. Um, ráyọ̀ nǹkan. mo ráyọ̀ ah, <laughs> mo ráyọ̀ ti wà ń lé ọkọ ẹ̀ o big boy lo fẹ́ ń big girl ni ọ̀rẹ́ mi o ah, ọmọ tó yẹ pé ọkọ ẹ̀ máa ń travel lọ bọ̀ lo nílò ẹ̀ǹkùlé ilé wọn ni. so who is the lucky one. Deji ni na ó yẹ kó mọ Deji former boyfriend ẹ̀ ní school ń gbà well anyway there's time for everything ṣá. ìdókòlódò ló ń sọ̀rọ̀. jẹ́ kí n ọ̀rọ̀ mi one mọ́ngò. ẹ wá náà kún mi hmm? ṣé ìwọ nìkan baby ń dá gbé gbogbo bíbá yìí àbí ìyàwó ẹ̀ travel. <laughs> èmi nìkan mo ń dá bébí náà méjì máa rí. o ò níyàwó hmm. kí ló ń dúró dè kí ló everything oníṣẹ́ onílé kí ló wá ń wá kiri. àṣé. Ah, Carry wàá lélẹ́yìn náà achievement náà They is for everything They are still handbag issues owó jẹ́ get it for free. náà ni ìwà ọkọ wọn yìí bàbá ẹ wò ó bu òkìrì kò ń ṣe irú nìkan bu o ó bu e pẹ̀lú ẹ̀ ìyàwó ẹni tó bá tún wá rìn lóru bí ọ̀rọ̀ tó bá tún wá wọlé ìyàwó ọkọ mi máa jẹun o á tún lóun jẹun ojú ẹ ṣàánú mi bàbá torí Ọlọ́run ẹ dákun ẹ ṣàánú mi ẹ gbà mí. ẹ wo ó tiẹ̀ wá sún mi débi pé mo wá bẹ̀rẹ̀ sí ní ìbéèrè mi léèrè pé ṣé mi ìdá tó mi àbí ṣé mo burú ìwà tó yẹn ni tọkọ mi fi ń rìjẹ́tì mi iṣẹ́ ìwọ lọ ìwọ lọ dàrú lọ́kàn ara rẹ àbí ẹ̀ṣọ́ fún ọdún pọ̀ dá wọ́n bẹ̀rẹ̀ bá aṣọ bẹ́ẹ̀ fún ọ wípé ṣírò ló mú. a ní tó bá di pé ókè o àfẹ́sùn ọ̀ka àjọ ṣèkínní táwọn wí yìí yóò máa tì ó máa máa tì mí ni. ọlọ́mọ ìṣọ́ bí ọmọ kan ti ń bẹ̀lẹ́ gbèlè wa ṣúlá ní jẹ́ sórí ife ìṣe yóò tó báyìí bí àfàfà ló ṣe kú ẹnu. jẹ́jẹ́ pé báwo ọkùnrin ọ̀tún ṣe ṣe kùtìmù lórí ẹ̀lì tí ó tún máa ṣọ́ fún pé àbí ń ṣé wọ́tọ̀ wa ọmọ fóòdù Baba ọlọ́run ẹ jẹ́ kọ́ ọ̀rọ̀ ọmọ tèmi kórìí bẹ́ẹ̀ o ẹ rí bó ṣe dúró tó dúró dáadáa ńlẹ̀. Hmm, kò tiẹ̀ ní rí bẹ́ẹ̀. ẹ ṣàánú mi ẹjọ́ ẹ gbà mí. àmọ́ sórí bí ẹrù bá kọ òkè tó tún kọlẹ̀ oníbì kan tá a gbé ilé iṣẹ́ ìfẹ́ là á ṣe. sọ́ọ̀lì sì bá ń gbọ́ iṣẹ́ ìfẹ́ sórí iṣẹ́ ńlá kan là á ṣe iṣẹ́ ìfẹ́ là a ní sìgìdì akọ kan sìgìdì abo kan kí kún mi ni. kún mi ní jẹ́ àpò ọkọ̀ fún mi sí tọkùnrin. bàbá tó bá fẹ́ orúkọ ìyá ẹ̀ máa wà fún mi. má rọ́ọ̀ṣì ara rẹ ṣùgbọ́n bí ìlóbi. bẹ́ẹ̀ ni. ìyọba tán wọ́n dáadáa rírí àwọn àmú méjèèjì ọ̀kẹ́ tí kọ̀ṣọ́ kọ̀ṣọ́ ṣègùn ní ọ̀ṣọ́ mọ́ yóò ṣàná oníṣẹ́ mi ta oṣù. seven thousand bàbá máa fún yín ten thousand tí mọ̀mọ́ láǹkà ọmọ yìí ìṣúná ń tiẹ̀ yóò dà fún ọ. bàbá kékeré tí wọ́n nìyẹn tẹ bá lè bá mi ṣe tó bá lè rí bí mo ṣe fẹ́ gbogbo tẹ bá fẹ́ báyìí láwùjọ. torí lẹ́yìn náà bá wa yanjú ẹ̀ tán wà jẹ́ kọ́ ọ bá ń kọrin kan kó yìnyín bá orí là á máa kọ sínú sínú babaláwo bá dùn á ní. ọ̀kẹ́ pẹ́ ọ̀pẹ́ pẹ́ o ọ̀pẹ́ pẹ́ ayé Ìbàdàn jẹ́ o ọ̀pẹ́ pẹ́ níjẹ́ èkó. ọ̀fà ṣe rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ lọ́mọ jẹ́ lọ́wọ́ òbí rẹ̀ òbí tó jìṣẹ́ jìyà lórí ọmọ o ṣó wá yẹ kígi tíya torí ẹgbòdì kó má súná fún níyà bó ṣe wà lọ́wọ́ ọmọ ló wà lọ́wọ́ òbí ẹ̀ ọ̀rọ̀ rèé ẹgbẹ́yẹ̀wò bí eré ṣe ń lọ. gan the sí pé everybody dẹ̀ ń lọ their separate ways kò sí ẹ̀ sí pé kẹ́kọ̀ọ́ anything. kékeré ni àbí ńlá mà. ńlá lè kó méjèèjì. ọkùnrin mi náà to think you know ọkùnrin mi náà. wàá dé mi sí wàá it that just it. anyway come n tó bí àlejò bá ṣe bí lérò ti jáde. wọ́n sọ pé eh, wọ́n rí ẹni bí tí kò tí mo rà fún ọmọ ṣé lóòótọ́ ni. sweet girl ló máa jẹ́. Máyọ̀, mo ra àwọn fún ẹni tó appreciate me. Tó mọ value mi. Tó mọ value gift tí Ọlọ́run fún mi, not a person like you that doesn't think. on a fallow ground. On a fallow ground, Mario. You don't think every time òun ni kò máa rẹ́rìn ni èyí tó yẹ kí n dé bí kí n bá ẹ kí n kó máa dà lójú ọkọ there is no day you can whatever sọ fún mi pé olóyún rí táyà don't sú me. every time mi àti ẹ máa ń sọ̀rọ̀ nílé ọmọ òkèèrè but at a close range ọmọ bá ṣe ń ké wọlé máa ké jáde. diesen Pfad. Mario. Don't love me! Keep quiet! You hate me! Mario hates me! Toba hates me. Why you hate me? you think, no matter what you think, kí n lọ léènì ni ah, ah. ó ga fún ẹ. ẹ wò kò dàbí kẹ́ fi wálé kan máa lọ lọ bẹ́ẹ̀ ni àkóso náà lábẹ́ ṣe. bẹ́ẹ̀ náà ni èmi náà rí bẹ́ẹ̀. ẹ̀hẹ́ mama ṣe rí nǹkan kan wà tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín tó wà very important. náà aláwọ̀kọ́ ń bẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé kẹ́mi dẹ̀ ti fẹ́ra kù for now kí làwọn nǹkan wo ló yẹ kó máa ṣe àwọn nǹkan wo ló yẹ kémi náà àsìkò sì máa ṣe fún bàbá àbúrò ó dà jẹ́ ń ṣàlàyé fún un sórí lásìkò tí ó wà yìí kò gbọ́dọ̀ ṣiṣẹ́ agbára mọ́ o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbogbo ẹ èmi ni wá lọ ṣe lè fún mi wá lọ ṣe tán fún mi kò sí yẹn ń bẹ̀ mọ́ o ìwọ́dẹ ní mr jẹun kó o láìkì yan bíi kíre kò lè gbọ́dọ̀ yan mọ́ sí yìí o kò má wulẹ̀ tán rẹ jẹ. ẹ ti ń kọ lọ́lẹ̀ nìyẹn náà. ṣèyẹn lé ní èjì tó bá yẹ kó sùn kò jẹ́ kó sùn and pàápàá jùlọ àwọn oúnjẹ tó máa máa jẹ́ sìn ó ti yàtọ̀ kò lè jẹ́ just any oúnjẹ mọ́ àwọn bíi fruits kò gbọ́dọ̀ tán lé àwọn bíi ẹ̀fọ́ ní nǹkan kan ó gbọ́dọ̀ wà lé kò dẹ̀ gbọ́dọ̀ jẹ́ràn jù aláboyún ò ń jẹ́ràn jù ẹja ló ń jẹ ìbàtọ̀ tó bá máa jẹ yín gan kó o yọ tinú ẹ̀yẹn kúrò wáìtì ẹ̀yẹn láláboyún ń jẹun kò dẹ̀ gbọ́dọ̀ jiná jù sọ̀rọ̀ mi ń bẹ́ẹ̀ ni èwo ló ga ń bẹ̀. ẹ̀rọ kí ló tóbi lè jẹ́rọ. èwo ló mọ̀ má bí mi ní tí n bá ní kẹ́ ẹ ṣe ní kẹ́ ẹ ṣe torí kan rí ẹ̀ ní jẹ́ àsọ̀rọ̀ bàbá ṣó wá i tó jẹ́ pabambarì olórí ibẹ̀ ni pé níjọ́ antenatal day o gbọ́dọ̀ máa gbé lọ o toríjọ́ yẹn ni dókítà máa mọ̀ bí ẹ̀jẹ̀ ẹ ṣe rí ló máa mọ̀ bómi ara àti ti ọmọ ṣe rí wọ́n máa yẹ gbogbo nǹkan tí ṣó ti yẹ. Kẹ́mi kí ló dé. ẹ̀jẹ̀ báwo. Kókó fọwọ́ mọ́tò má wò hàn má wò wọ́ṣọ wọ́ṣọ wọ́ṣọ. Má ti wò wò ṣe ìwà. Ẹ̀jẹ̀. Pẹ̀lẹ́pẹ̀lẹ́. Má pariwo má padà. Ọmọ yóò sọ And you keep quiet. Kó tún ti wáyé àbẹ̀lẹ̀ ni pé ní àná tí mo wà ní ọ́fíìsì, hmm. mo ráyè wá ara ọ̀rọ̀ àwọn ifá tí mo ṣàmọ́ àwọn ọmọ ìṣe mi wọ́n pé ẹ eh, dèjì sọ pé òun ò ṣe mọ́ eh, àná náà lẹ ti finally òun ti make up mind òun pé òun ò ṣe mọ́. ló sì ta méjèèjì nǹkan ọmọ ẹ ọmọ ẹ. kí ló kàn ẹ kí ló kàn ẹ sí. ọmọ ẹ. ẹ ẹ ẹ má bàa mi sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má bàa mi sọ bẹ́ẹ̀ mọ́ obìnrin lèmi náà kí ló dé látọ̀ dé ẹ̀rọ ẹ tí bàbá látọ̀ dé ẹ̀rọ ẹ tí bàbá ní sí náà ṣe bá kí shut up your mouth. aṣọ fàṣẹ present tàbí ẹ̀ṣẹ̀ kí ló pa ẹ̀ láriwo. déèjì present present déèjì realize pé mo ṣàlùmọ́ despite ìwà tó wà tó wà wù tí òun bá náwó èmi bàbá ẹ òun lọ fún èèyàn mìíràn ní oyún níta sọ fún mi kí ni orí lọ́bẹ̀ ẹ̀bọ̀dá ni kí ló kan ẹ̀mí kún láìpì mi. kí ló kọ mi kí ló kọ mi lẹ́nu bẹ́ẹ̀ kọ́ ẹ̀kọ́ bàbá kúrú ẹ̀. tí wọ́n lè bẹ sọ jù láìsí ẹ̀ sọ̀rọ̀ tẹ́lu. I wonder o. ọmọ gíga bẹ́ẹ̀ yẹn so o fẹ́ cause enmity láàárín èmi àti bàbá ẹ̀kọ́ ìwọ dẹ̀ ni ẹ̀ o ìwọ ni o ìwọ ló kọ̀ọ̀sẹ̀ o wọ́n ti sọ pé ní bá bímọ ọ̀ràn ní òpọ̀n wá mú ọmọ ẹ̀ kó lọ tẹ̀ nínú dáadáa kó tẹ inú ẹ̀ dáadáa kó má bàa kọ̀ sọ́ra o ní àárín àwa àti bango family kó ya wá ọ̀nà tí a máa fi lọ pé families méjèèjì and resolve this problem lọ tẹ ọmọ inú dáadáa o lọ tẹ ọmọ inú dáadáa o dáadáa mo sọ fún ẹ o. mo bá sọ̀rọ̀ kó fún mi ní ti kọjá you said your words are done because ni and you are going. Ejika is what you call. Mommy, Ejeki, Ejeki. My friend don't mommy me. And listen good. Listen very well. Listen very good. Àgànmá ronú mọ́. Kókókó àlàáfíà kò ní lè fẹ́rẹ̀ mi o. Ọ̀gẹ̀dẹ̀ igbódò kó ìyá gan. Ó sì máa bímọ yẹn. Ah, Ìwọ́lódé tí mo fi wọlé dé mo dẹ̀ lọ lórí ìjókòó òun yẹn sílẹ̀kùn kalẹ̀ mo sọ̀rọ̀ sọ̀rọ̀ náà tán títí mo tó lù ẹ́ lóṣẹ̀ tó ta gidi irú ìrònú wo ló ń rò tuntun. ọ̀kẹ́ mi ó ní ìsìkáyọ̀ ń jábọ́ jábọ́ jábọ́ jábọ́ ẹlẹ́ẹ̀kẹta fi ń gbà tó ń ó dànù olúwa kúnú olúwa kúnú mi olúwa kúnú mi ẹgbẹ́ gbogbo nǹkan ó lè tà á nígbà tí ọkọ ẹ̀ ń kú sí ibi tí mo ti ń bẹ ìsọ̀rọ̀ yìí ìwọ tó ṣe pé rònú ló fẹ́ fi ṣe rẹ ilé ṣe báyìí tí n bá tiẹ̀ wá síbi ìwọ òní wá bẹ́ẹ̀ mi nílé kó wá ṣàlàyé ohun tó ń ṣẹlẹ̀ fún mi. bọ́lá ẹ̀rù ìwé ṣé gbogbo àwọn nǹkan tí mo sọ fún ẹ pé kó máa ṣe pẹ̀lú ìyàwó àbí ìkan wà ní ẹ̀tẹ́ kì í mú ṣe. wọ́n ń gbogbo wọn tẹ́ ní kì í ṣe mo ṣe ẹni kó máa fún ẹ stress kó máa drag everything ni mo ṣe hmm ọ̀dà ṣé tó bá ti lóyún ṣòṣì tó máa ń súnmọ́ ni. ẹ kò wáyé kó máa jábọ́ bó ṣe ń jábọ́ yìí torí mo ti sọ fún ẹ̀ńdọ̀ sí àwọn obìnrin ara wọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì wà tó ṣe pé tóyún bá ti ń dúró sí lára báyìí màmá ti fi sórí bẹ́ẹ̀dì ẹlòmíì dẹ̀ wà bóyún bá wà lára ẹ̀ láti dé wà báyìí láti máa lọ sọ́nà oko lálọ́ máa rugi lá máa fò lá máa fò kalẹ̀ tí ò lè ní sí ní tó ṣe ó wọ ọlọ́run ọba ni ó mọ bó ṣe ń ṣe ṣùgbọ́n tó dá ìlú òkè ọlọ́run ewé kan ò jábọ́ lórí ọlọ́run èmi mọ̀ pé ní agbára ọlọ́run bíbí ni mo bí ẹkún mi ẹyin mi máa fi gbé ọmọ ẹjọ́ ní agbára ọlọ́run ìyàwó ẹ̀ máa finú ṣòyún nínú a fi gbọ́ ọmọ ẹ̀kún ẹni ẹlẹ́ni nígbà ṣe é ṣe. ó ti di orí ìdí pọ̀ jù ó ti ń pọ̀ jù àdúrà ló lè ṣe gbogbo ìpínlẹ̀ ọlọ́run ọba nìkan la lè fọwọ́ síwájú wàá gbọ́ ìwọ gan fún ẹ òun rẹ ìgbà tọ́rọ̀ rí báyìí kó wá jókòó síbi ìyàwó ẹ kọ ìwọ jókòó síbi òun ṣe tiẹ̀ ìyàwó wà nínú ilé òun náà ṣe tiẹ̀ àsìkò ikọ́ ló yẹ kó o dìmọ́ ìyàwó ẹ kó o máa tù nínú kó má fi rònú ṣe rẹ̀ léṣe nígbà tí ìwọ ọkùnrin kan gbọ́n pàápàá tó jókòó síbi tí rònú ti ṣe ẹ́ dáadáa kí n má sọ mi ó wá sọ pé kíní kan ṣe ẹ kù sí ẹ kì í gbàdúrà ẹ ti jìnnà sọ́lọ́run ṣó tán sìn gbogbo nǹkan láyé yìí ó yẹ kéèyàn máa fi síwájú ọlọ́run ọlọ́run ọjọ́ tó ti lọ sí church. máa ọ̀gẹ̀dẹ̀ igbódò kó ìyàgàn ó sì máa bímọ yẹ. jésù kò tẹ̀síwájú ayé yìí jésù ní kábàárà òtítọ́. gbàgbé mi ẹ̀wọ̀ rẹ òtítọ́ wa kò jẹ́ gbàgbé mi hallelúyà sípọ́jẹ́ sípọ́jẹ́ gbàgbé mi. ní orúkọ jésù ní agbára ìjà jésù olùwàlúwà ni wọn bá tún pàdé gbà àti agbára agbélọ́gbà nínú orí ọ̀fẹ́ nínú aládùúgbò ògbó nínú ẹwà nínú orí ọ̀fẹ́ nínú ọwọ́ agbára nítorí ìpínlẹ̀ olú ọlọ́run àgbáyé gbogbo ọgbà ẹ̀yìn ẹ̀mí àwọn òní gbogbo ẹ̀yìn ìjẹ̀lẹ́ gbogbo àtọ̀ fún ìdá ìjẹ̀ sùkúlọ ó dáríjì ọlọ́run mọ́ fún dáríjì ọlọ́run àwọn ọmọ tó jà ìsúná nínú omi àti ẹ̀dá tó jà ìsúná ẹ̀mọ́ tó ṣẹ́gun fún yín ogun tó ṣẹ́wà ẹ̀kọ́ mọ́ṣọ́ padà bẹ̀rẹ̀ sí. Jésù agbára wa àmín àmín àmín lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah. Bàbá lógo. Ẹ̀mí ọ̀run láti sọ fún yín wípé ẹ̀yin ìdílé yìí wọ́n ti ṣe ìkìlọ̀ kan fún yín ní ìṣíwájú lórí ọmọ yìí ìkìlọ̀ yìí mẹ́rin ló bọ́ sí ẹ dẹ̀ pa mẹ́ta mọ́ ẹ ò pa ọ̀kan tó kù mọ́ a ò mú mi jù báyìí lọ. ẹjọ́ ìyá ní Ísírẹ́lì o ẹni apá májẹ̀mú mẹ́ta mọ́ nínú mẹ́rin. bẹ́ẹ̀ni. ẹjọ ìkan tó kù ẹjọ ṣàlàyé ẹ̀fọ́. a ò mú mi rìn jù báyìí lọ. níwájú onímọ̀jẹ̀mú òdodo níwájú ọba ẹ̀rí tí a forí balẹ̀ fún lóde ọ̀run ẹ̀mí àwọn wòlíì ń bá mi sọ̀rọ̀ dádì olúwa sọ fún mi pé ẹni agídí ọkàn tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí a súnmọ́ olúwa ọlọ́run alààyè pẹ̀lú orí ọ̀fẹ́ á mú kí ọkàn yín wálẹ̀ gẹ́gẹ́ bí a ṣe tẹ̀síwájú nípa ọ̀rọ̀ tí ìránṣẹ́bìnrin yẹn sọ nínú ilé ọlọ́run alààyè ẹ̀mí àwọn wòlíì sọ fún mi pé mọ̀mọ́ wa ìlú gba wù. wá wo bí ọ̀rọ̀ ti wá wá o lórí ìgbọ̀rọ̀ yọ̀ síbi. ẹ jókòó yé mi ẹ láyé mi. ẹ̀mí ọlọ́run alàyè ní kí n sọ fún yín níwájú ọba ẹ̀rí níwájú onímọ̀jẹ̀mú òdodo pé nínú ìjọ tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ alàgbà kan wà níbẹ̀ èyí tó ti bá sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ìránṣẹ́ yìí gẹ́gẹ́ bí mọ̀jẹ̀mú lórí rẹ̀ wípé a kò gbọdọ̀ ṣe ṣùgbọ́n tí a ti ṣe ẹjọ́ alàgbà kí wàá ní àṣìṣe tó wà ńbẹ̀. wípé kẹ kí ìsara lórí ẹlẹ́dàá ìránṣẹ́ yìí èyí tí ẹ lè ṣe kí ni tí ẹ ti fọwọ́ gbá ìránṣẹ́ yìí ní ẹlẹ́dàá. máa wo bí ọ̀rọ̀ ti wá wá. lọ́wọ́ mi tí tí mi ò discuss mi irú wọn fi ṣọlẹ̀ kí wọ́n máa yọ máa yọ. ọtún sọ àti wọn pẹ̀lú ta ni. mo tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìmájú mo ní kó bá ta provisions mo dẹ̀ jẹ́ sí school kò ní sí ra provisions mi this idiot nígbà ayé ẹ̀ tí máa túbọ̀ tó pè ní ìdí máa gbọ́ ojú ẹ̀ fún mi. ó ti sọ ṣe òun bá a dì o. rárá sọ. ó ti gbọ́n sáyé gbọ́n sáyé. mọ́mọ́ mi àdìmọ́ pariwo ẹ̀ mọ́mọ́ ẹ̀. irú nọ́ọ̀sẹ̀sì ò nìyẹn ti jẹ ìgbọ́nú ẹ̀ láyé ẹ̀ irú ọ̀lẹ́ lọ́ra ọlọ́fẹ́ jẹ́ ìwọ kọ́ ló ń kọ́ lọ skul ọ̀lẹ́ lọ́ra ni mo lè bí ìkọ̀kí sọ di mẹ́wàá ni wọ́n mọ̀ wípé máa ṣe bẹ́ẹ̀rù la bọ́ ọmọ ni mo ní kó yẹ máa pariwo ọmọ mọ́ ó tún kọ́ lọ sí skul ṣé ò lè rà fún ọ̀lẹ́ rà fúnra rẹ̀. mọ́mí that is not the point the point is idiot ni gẹ́ẹ̀ yìí. láyé láyé mo ti sọ bẹ́ẹ̀ mọ́ tí bá tún gbọ́ nípò kígbe mọ́ máa gbá ojú ẹ̀ fún ẹ. ọmọ mi orí kí ọ̀gá ẹ máa sọ ọ̀rẹ́ ẹni mo fún mi. ọkọ sọ bẹ́ẹ̀ mọ́ ìyàwó ẹ bí. àwa wo bí ọ̀rọ̀ ti wá wá o lórí tọ́ ọmọ wa kó ba lè fún wa ní ìṣẹ̀lẹ̀ nítorí náà èmi àti bàbá ẹ̀ la jáde lọ pípadà bọ̀ là ń pariwo ọmọ yìí tó ń bú ọmọ ọ̀dọ́ wa tó ń ṣépè fún mo dẹ̀ ti kìlọ̀ fún títí wípé bá ṣe bẹ́ẹ̀ ni láti mi ò mọ̀ kì í ṣe pé torí pé wá ṣe ọmọ ọ̀dọ́ bí wà máa sọ̀rọ̀ sí bí ò ṣe yẹ mo wá bá rí ibi tí mo ti bá rí ọmọ mi tún ṣe nǹkan tó bí mi nínú mo kò ṣe ṣe gbá ní. ó ṣe ṣe gbá nínú kí mo ṣe ti gbá o gbá gbà mo ṣe ti gbá kí mo ṣe náà tó ní gbàdúrà wọn tó kọ́ gbà kò ní. jésù olú àwọn inú ilé ọlọ́run la wà òun tó fa gbogbo àwọn rúkèrúdò lórí ìránṣẹ́ yìí èyí tó fa ìlórí ọkọ tó jẹ́ kí ìránṣẹ́ kó wọn rìn káàkiri. ẹ jọ ẹ ẹ alàgbà kí ni ọ̀nà àbáyọ. n tó fà á gan-an ṣùgbọ́n ẹ̀mí àwọn ọlọ́run alàyè wa ń sọ fún wa wípé àfi tí ó bá ṣe alábàápàdé ẹni tí ó kọ́kọ́ kọnu ìfẹ́ sí ní ọjọ́ àìrọ́ rẹ̀. tó o mọ ẹ àti sọ omi tó kọ́kọ́ tẹnu fẹ́ kọ́ ẹ́ làwí tó ń pé jìnnìjìnnì bí ewé ewúro. kùmí ó tó ti lè rí kùmí báyìí. pẹ̀lú agbára ọlọ́run ọba tó mú àáké jáde nínú odò jọ́dánì nígbà tẹ́ ti tọ̀ wá gbogbo wọn ṣe déédéé àtúnṣe á wà pẹ̀lú àdúrà wọn pàdé ara wọn sí tí ogun ọlọ́run àlàyé kì í ṣe ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù kristi olú ọlọ́run àgbáyé kò sọ̀kalẹ̀ wá ẹ̀mí àwọn olùkọ́ ìbí ẹ̀mẹ́ yìí olú ọlọ́run àgbáyé kò yíra ẹ̀mí kò náwó agbára olú ọlọ́run àgbáyé kò dání ọkọ rẹ̀ wá olú àgbáyé ìbí ẹ̀mẹ́. There are times in which we have to show you. She has not only the new one you were doing with you, but someone being with you, what you wọ́n mi dẹ̀ láìké in fact bó ṣe bá mi sọ̀rọ̀ lẹ́kí n padà consider inú ọ̀sùn ni àmì ní take easy pẹ̀lú ara eh, everything will be in order ẹ̀gbọ́n mi láìké gan i don't know àbúrò máa ń gbèkọ̀ jẹ fún yàrá yìí kí ló máa fún wọn. ìgbẹ́mọ̀ bọ́lá gbọ́ ọlọ́ọ̀ lẹ́yìn dúdú fún òun dà ọmọ òṣì ọmọ má ṣàfàyè dídé lè fún mi. ẹ̀gbọ́n mi kó má lọ gbọ́ fún ẹ. ẹ̀gbọ́n mi ìdúró ni olóṣì ọmọ olè ọmọ ọ̀rẹ́nu ọmọ má ṣàfàyè olè tó ń gbóyún dàpọ̀ ọ̀pọ̀ bí ẹ̀fà ó ibi yóò ṣàyè àṣírí ètùtù. ẹ̀gbọ́n mi àṣírí ètùtù. kí ló dé. mi ò lákọ̀ọ́dẹ̀ ìṣèlú dóyà táìmù tí kẹ́ àwọn ọmọ táwọn wọ́n ṣe ń jẹ inú ọ̀lẹ́sọ wípé ilé ìjẹun ti ti tẹ́ ń kọ́ so so kí ló ṣe mọ́mí ṣe ń dalẹ́ lórí. bẹ́ẹ̀ ni sáwọn ilé òfowó ló ń tó. ilé à ọ̀pọ̀ ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ah, ibẹ̀ ìlẹ̀ wá pè mí ah, àmọ́ ẹ wo kó ẹ bọ̀wọ̀ fún fáwo bẹ́ẹ̀ tẹ bọ̀wọ̀ fẹ́ mi hmm. ẹ jókòó ah. ẹ ní ẹ jókòó. fún mi kí ló ṣẹlẹ̀ tó fi ń ìwọ náà jókòó aya mi ẹ̀gbọ́n mi ẹ wo mi o òun dúdú báyìí ẹ̀gbọ́n mi. kí sẹ́mi ìjọba jókòó sí wọ́n mi. aya mi jókòó. mo ní ọ̀lẹ́ jókòó sẹ́ẹ̀ má jẹ́ kó jókòó o mi ò ní gbà. mọ mi ni ẹ wọ kí ni kẹ́mi ṣe. mú mi dẹ́nu ẹ̀ lọ́wọ́. kí ni mo ṣe fún mi. mo dábọ́ ń ṣe iná. mú mi mo ní ọgbẹ́ mi ẹ lọ. ìwọ náà sọ tó bá máa sọ. ẹ wò ẹ̀gbọ́n mi ṣé ó ní bẹ́tẹ̀ ìwé ìkọlù kò fífọ́ o ẹ ẹ bá jáde sùúrù aya mi gbọ́bọ̀ ló ti jẹ́ èmi ló dé tóyún tóyún bàjẹ́ lára yẹn gbogbo ìgbà. kò yé mi mi mi understand nǹkan tẹ́ ẹ̀ sọ. kò yé ọ. ọlọ́run ló ń ṣe ọmọ ọlọ́run dẹ̀ ló tún gbà padà. ọlọ́run ní fi rẹ̀ pẹ̀lú ìwọ òde ìka tó ń dùn kẹrin bí ẹ̀yin ṣọ́ọ̀bù ni ẹgbẹ́ mi sáwọn ní kẹwàá jẹ́. ẹgbẹ́ mi òun ló wá di ọ̀rọ̀ náà àmọ́ kó ba lè yí gbogbo wa níta ṣe sùúrù ẹ gbádùn aya mi òun náà mọ̀ nípa ọ̀rọ̀ náà sùúrù náà láti gbogbo ẹ̀ ìyá máa wí tẹnu ẹ̀. bàbá mi ẹ ṣàánú mi bàbá torí ọlọ́run ẹ dákun ẹ ṣàánú mi ẹ gbà mí. ẹ wò ó tiẹ̀ wá sún mi débi pé mo wá bẹ̀rẹ̀ sí ní ìdíra mi léèrè pé ṣé mi ì dá tó mi àbí ṣé mo burú wà tó yẹn ni tọkọ mi fi ń rìjẹ́tì mi. Kẹ́mi iṣẹ́ ìwọ lọ dàrú lọ́kàn ara rẹ àbí ẹ̀ṣọ́ fún ọdún pọ̀ dá ah, wọ́n bẹ̀yẹ̀ bá sọ bẹ́ẹ̀ fún wípé ṣírò ló mú. Ah, a tó bá di pé ẹ ókè o a fẹ́ sún ọkà àjọ ṣèkínní tà ń wí yìí yóò máa tì mí ni ọlọ́mọ ìṣọ́ bíi ọmọ kan tí ń bẹ lẹ́kùnlé ilé wa ṣúlá ní jẹ́ sórí tẹ̀ ṣe ní ọtọ́ báyìí yóò bàbá ló ṣe kú ẹnu jẹjẹ pé báwọn ọkùnrin ọ̀sùn ṣe ṣe pìtìmù lórí ẹ̀lì tí ó tún máa ṣọ́ pé àní ń gàn fẹ́ràn <laughs> wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọn ò sì ní kú lọ́dọ̀ rẹ̀ ṣé kò sọ wa ọmọ kó dùn. bàbá olóhùn ẹ kọ́ ọmọ o ẹ rí bó ṣe dúró tó dúró dáadáa ńlẹ̀. Hmm, kò tẹ̀ rírí bẹ́ẹ̀. ẹ ṣàánú mi ẹjọ́ ẹ gbà mí. àmọ́ sórí bí ẹrù bá kọ òkè ó tún kọlẹ̀ oníbi kan tá a gbé iṣẹ́ ọ̀fẹ́ láàṣì lọ́nà ní sì gbọ́ ń gbọ́ iṣẹ́ ọ̀fẹ́ torí iṣẹ́ ọ̀fẹ́ láàṣì a ní ṣìgìdì akọ kan ṣìgìdì abo kan a wà á kí ló kọ ọkọ rẹ jí jẹ kú mi ní kú mi ní jẹ a pè é kọ kú mi sí tọkùn. bàbá tó bá fẹ́ orúkọ ìyá ẹ̀ máa wà fún mi. má rọ̀ọ̀ṣì ara rẹ ṣèbọ́bìnrin bí. Ah, ah, bẹ́ẹ̀ ni. ìyá bá tán wọ́n dáadáa nírí àbá mú méjèèjì ọ̀kẹ́ tí kọ̀ṣọ́ kọ̀ṣọ́ ṣègùn ní ọ̀ṣọ́ mọ́ yóò ṣàná ní seven thousand. ọ seven thousand bàbá máa fún yín kan. ẹ̀gbọ́n mi ẹ bá jẹ́ méje ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi wọ́n bá yẹ ọmọ mi jẹ ẹ̀ bá ṣe sùúrù ọlọ́wọ́ mi fún ẹ ọlọ́run ní fi rẹ fún mi. ẹ wò mí ẹ wò mí kí lẹ ti rí ẹ fara balẹ̀ wò mí ọkọ tó fẹ́ láàárọ̀ èmi lórúkọ rẹ̀ olú lórúkọ ẹ̀. kò ṣẹjú ẹ̀mí náà fúnmi mi ló mú mi lọ sọ́dọ̀ ṣé ń babaláwo pé pé ká mú ọkọ mi kúrò lọ́nà tó nífẹ̀ẹ́ tí mo ní sí fún mi. ṣé o àmọ́ ìgboro iṣẹ́ báyìí mo ti ní mo ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ mọ́ mo ti rí fáànì inú gbogbo ṣé à ń pààyàn báwọn. fàgbẹ̀mí fàgbẹ̀mí ṣé o mọ bí tá a di ọ̀rọ̀ wá sí? ìgbìjì tí ń bẹ́ ń tò sí yẹ gáàsì tí ń bẹ́ ń lẹ̀ yìí ọmọ ìṣe ọ̀dà ṣé o lè bá ń rí fọ́ńtò rẹ̀ fún wa. bàbá ṣé fọ́ńtò rẹ̀ ṣẹ́fẹ́ twenty ẹ̀ kó wá. ẹ ẹ ìjọba tiẹ̀ kó wa á lè ṣẹlẹ̀ ẹ̀tì nínú tá bá ṣẹlẹ̀ tí a wè lò ń bẹ̀ àmọ́ èèwọ̀n fẹ́ kọ́ ọmọ kínní kankan ni wọ́n lórí orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo bá wí fọ́mọ ẹ̀yìn agbọ́ tí wọ́n bá di pé ìdí bá dánlé wọn àbọ̀ sọ́ọ̀lù iṣẹ́ ọ̀gbọ́ tí wọ́n bá ti di pé ẹlẹ́ òmítúárì rẹ̀ tàbí pé ó ti dòmítúárì dákun mọ́ lọ́bẹ̀ lọ́rẹ̀ bá ṣe wípé bọ́yá ọlọ́rẹ̀ kẹ́dùn o bọ́lá ọ̀gbọ́dọ̀ sunkún bẹ̀. bàbá kí má lọ síbẹ̀. báwo gbọ́dọ̀ lọ kí ló kọ́ lọ bẹ̀ kò ní lọ kí ló fẹ́ lọ ṣe kì í lọ dáadáa fọmọ lọ. ó ò lè fọmọ tèmi kò tún lọ́dọ̀ mi kò tún lè fọmọ tèmi kò sí yẹn bí ó lè ká apààyàn. wá gbọ́ o kò fẹ́ ìgbà ọkọ láyé o ò lè rọ́mọ bí o nítorí pé orúkọ sọ yìí òun la fọmọ látòdì ọ̀run bẹ́ẹ̀ mo sọ fún ọ kó tó gbọ́dọ̀ fẹ́ ẹ̀rọ ti payà. ó ní bọ́m̀bẹ̀ mi. ìwọ ọkùnrin mi. <laughs> ní ọjọ́ ìdíje ẹ̀ ta lóbìnrin náà tó kọ́kọ́ jọnu kan. Mọ́ráyọ̀ ni. ẹ̀gbọ́n mi sẹ́gbọ́n Mọ́ráyọ̀ wá gbọ́ o tó wá rí Mọ́ráyọ̀ tá à ń sọ yìí ó wà wá lọ nítorí fóun la sọ ọmọ látòjì ọ̀run. Ah, ah, ah, mi ò gbẹ́yẹ mi ò gbẹ́yẹ gbogbo ìtò ìsọ látàwọn ọmọ tẹ̀lé náà mi ò gbẹ́yẹ kó o lè fẹ́ Mọ́ráyọ̀ mọ̀ gbọ́ kí Ọlọ́run inú àyànfẹ́ ṣe fún mi. ọ̀rọ̀ tí mo ráyè yẹn tó ṣe mọ ẹbí mi ò fẹ́ rí mọ́ o. mọ mi ẹ tẹkẹ mọ mi ẹ tẹkẹ rẹ ṣe rí mura lọ láti ra for a very long time. ẹ ṣe ẹ wá gbọ́ o àti kúnmi o àti morayọ kì í ṣèbí wọn ihun tó fà á òun láti rí yìí ó ti jẹ́ gbọ́ngàn nìyẹn. ẹ ṣe dájú mọ́ mi yóò bẹ́ẹ̀ ó ó ṣàwọn kan tí ò dá sí fámìlì bàbá ẹ̀ lóòótọ́ mọ́ mi mọ́ mi mọ́ mi ẹ̀ tó tó lọ. ẹ̀gbọ́n mi ṣe. sorry. Ace! Speak to the finger. I've told you times with that number. Kumi, let's face it. Emi, àti ẹ, a kì í ṣe caliber or náà. We are not of the same setting. Murayo, take everything you know. Kúrò kọ́ má bá mi sọ̀rọ̀ mọ́. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún mo bá for me. Ìwọ á tẹ̀dá fún Ah, ah, eh, mo ráyọ̀ tèmi nìkan mo ní àtijáde kan mo mà tó love dressing ẹ lẹ́nìí o wọ́n mi àdàdì kan fún wa. ẹni àgbàdo pé múra tó mú yóò wá òkè. sùúrù fúnra yín o ìgbà ara là ń búra o yóò bí tiẹ̀ gbà tó yẹ. ẹ ṣe. Ah, very good o ṣe jàre so ẹ ẹ ń kọrin pé múra tó mi wá òkè ni àbí. ìwọ ló mọ̀ fílẹ̀ ẹjọ́ ẹ pọ̀. wò ó sórí arógbó ṣomidan rí sórí ìyá ọkọ ẹyẹ pàápàá ó ṣe jù ẹ lọ hmm. ẹ bóun náà ti múra nìyẹn ni ìbá wí. dáàdì wò ó tún. ìgbà wo lẹ lọ sí ìsàn. òun lẹni tó lẹni tó gbé wá fún mi. ìrìn àjò ìdẹ́láyé ó lóun ti náà pọ̀ sí i ọlọ́run rí inú mi kú mi mo fi kú gbọ̀ngbọ̀ngbọ̀n I swear to God. I still love you. Ní ọjọ́ jíjí ẹ̀, ta ló obìnrin náà tó kọ́kọ́ jọnu kọ? Moráyọ̀. Ẹ̀gbọ́n mi sẹ́kọ̀ọ́. Moráyọ̀. Wá gbọ́ o, tí wàá ní Moráyọ̀ tá à ń sọ yìí, ó wàá wa lọ. Nítorí kò ń la fọ́ mọ́

èmi máa ń gbàgbọ́ owó táwọn ọmọ ṣe lójú kan kò ṣe dára.